والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثلاثين وأربعمائة وعنه رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو قائم يصلي يسأل الله عز وجل شيئا إلا أعطاه إياه أشار بيده يقللها متفق عليه في رواية لمسلم وهي ساعة خفيفة وعن أبي بردة عن أبيه رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول هي ما بين أن يجلس الإمام إلى أي إلى أن تقضى صحبة مسلم ورجح الدار قطني أنه من قول أبي بردة وعن أبي بردة آه، وفي حديث عبد الله بن سلام عند ابن ماجه وعن جابر عند أبي داود والنسائي أنها ما بين صلاة العصر وغروب الشمس فقد اختلف فيها على أكثر من أربعين قولا أمليتها في شرح البخاري وعن جابر رضي الله عنه قال مضت السنة أن في كل أربعين فصاعدا جمعة رواه الدار قطني بإسناد ضعيف وعن ثمرة بن جندب أن النبي صلى الله عليه وآله وسلم كان يستغفر للمؤمنين والمؤمنات في كل جمعة رواه البزار بإسناد لين الحمد لله àwọn àdéhùn yẹn àwọn náà ṣe ṣàlàyé fún wa nípa apá kan nínú àwọn àdájọ́ eléyìí ti ṣe ti àlùjọmọà àdéhùn alákòókò lónìí ó jẹ́ àdéhùn sàábé Abu Hurairah radiyallahu anhu qala nabi sallallahu alaihi wasallam. zakara yawm ọhụrụ jumua ó sọ nípa ọjọ́ jumu'a gbàtú wa sọ nípa ọjọ́ jumu'a yìí báyìí nínú tó wá sọ nípa jumu'a ó náà ní pé fihi sa'atu àkókò kan bẹ o ní ọjọ́ jumu'a yìí la yuwafiquha 'abdun muslimun Ọlọ́run tó jẹ́ mùsùlùmí kò ní í ṣe kò ń gé wa huwa qa'iman yusalli ní ìgbà tó ń jẹni tó dìde dúró tó ń ṣe sàlá yas'alu Allaha 'azza wa jalla shay'a títí ń tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọba tó ga tó gbangba illa a'tahu iyyah àyàfi kí ọlọ́run fún ní ti ń fẹ́ yẹn. wa ashara biyadihi yuqalliluha anabi sallallahu alaihi wasallam ọwọ́ àfọwọ́ rẹ̀ ṣàpèjúwe rẹ̀ ṣàpèjúwe báyìí.

ó fi wá sí kòńgẹ́ mímà rẹ̀ ní ìgbà tó ti gbogbo àwọn àjọ tó ti síwájú wa lọ́nà nípa rẹ̀ òun náà ni àwọn Yahudi wá wọ́n wá títí wọn àrí mú tóbi jẹ́ pé ọmọ sábà làwọn mú àwọn Nasara wá àwọn náà rí mú yawmul ahad làwọn mú àwa ni al-akhiruna al-awwaluna yawmal àwọn alẹ́ni tó káyìndé tí ó sì jẹ́ ní àkọ́kọ́ tó bá jíjọ́ gbẹ̀ndà kìíyà ó sì gbogbo àwọn tó síwájú wa lọ́nà nípa ọjọ́ júmọ̀á ó sì fà wá mọ̀nà lọ sídìí rẹ̀ kí là ní dúpẹ́ fọlọ́wọ́n bá sí. yìí nípa tó sì wá nípa jọjọ nípa ọlá tí ń bẹ fún un pa rí ìyá dúró ewéèwé eléyìí rahimahullah Allah tíra àwọn zadul ma'ad tàbí sí àlàyé alaye ọláyì lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn ìkọjọ́ yìí lọ́lọ́run dá bàbá ńlá nabi adam aleyhi salam ọjọ́ yìí lọ́lọ́run fi Ọjọ jẹ́nà ọjọ́ yìí náà lọ́lọ́run tún yọ kó lálùjẹ́nà àlọ́jọ́ yìí ni gbẹ̀ndẹ̀ àyàfi kí máa kí ẹ̀wá rírì ó sì mú wa gbogbo gbàtọ́jọ́ júmọ́ àbá ti dé fífi ha kọ́mọ̀ mọ̀ lọ́jọ́ ni kọ́mọ̀ mọ̀ lọ́jọ́ ni àyàfi mi àti wọ́ ọ̀tá jẹ́yàn àyàfi àwọn àlejànú àti sàkọ́lá àwọn ni ọ̀dààmú àwọn ọ̀dààmú tó èsì sí ọ̀pọ̀ tọ́ba dé ó dé subhanallah yawmul jumu'a ọjọ́ ńlá ni níbi anabi sallallahu wọ́n mẹ́nu bàá. wípé ọjọ́ júmọ̀ yìí fi hìsá àtún àkókò kan bẹ nínú ọjọ́ júmọ̀ sáà yẹn ẹ̀wọ̀n kí tún fi si isbat fatakunu mutlaqa àkókò kan bẹ ní ọjọ́ júmọ̀ ọ̀pọ̀ ni ó kéré ni eléyìí ò túmọ̀ sí àkókò kan ọ̀rọ̀ tó ń sọ yẹn kò túmọ̀ sí pọ́npọ̀ kò sì túmọ̀ sí pé ó kéré. ghaira anna tilka sa'ata mubahamatun ṣùgbọ́n àkókò yẹn kò sẹ́ni tó mọ̀. fihi sa'atun wọ́n sọ pé fihi sa'atun awwala an àbí akhira an àbí wasata an-nahar sọ nínú àdìsí eléyìí. àkókò kan bẹ́ẹ̀ ní ọjọ́ júmọ̀ yẹn ìgbà tí Abu Huraira ni zakara an-nabiyyu sallallahu alaihi wa sallam yawm al-jumu'ah anábì dárúkọ ọjọ́ júmọ̀ ọ̀sọ nípa rẹ̀ ọ̀hún ni fihi sa'atun kí ni aqrabu madhkur èwo ni wọ́n wí káyìn kótó di pé fihi dé zakara yawm al-jumu'ah faqala fi ìta àjù mhm. kíni gbólóhùn tó kẹ́yìn jumua jumua mudhakkar am muannath sakọni ababo adatọ ajabo kó wọn sọ pé fi ìta àjù fi sakọni ababo náà ẹnìkan náà tọ́ sákọ́ ni àbábo ọ̀dà kí ló dé lọ́sọ̀ pé fíhì sáàtún tó lọ fíhà sáàtún. torí pé yọ̀hún ni wọ́n rí fáàtì bí wọ́n ti rí fáàtì tala àkọ́kọ́ tún rí fáàtì ẹni títí ẹlẹ́ẹ̀kejì. والمعلوم في اللغة العربية أن الضمير إنما يعود إلى أقرب مذكور àtìmọ̀lẹ́ de lárúbáwá pé pronoun ó máa ń padà sí tí wọ́n wí kàn yín. kí ló dé dáa sọ pé bí ìsáàtún nítorí pé ntí wọn wí kàn mudafun ilayhi bọ̀mírì kìí ti padà sọ́dọ̀ mudafun ilayhi bí máa ti ṣe padà sọ́dọ̀ al-mudaf àti mọ̀ pé yawmu mudhakkar ni idhil mudafu wal mudafu ilayhi bimatabati kalimatin wahida wal ibratu bis sadri. láàbìl àjì níta nílò ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ kìí ṣe ọ̀rọ̀ tó gbẹ̀yìn níbẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ tó ń kọ èdè lárúbá wọn ti àtìsè tọ́pọ̀ kọ́dà nínú àwọn tíra bẹ́ẹ̀ bá ma òfin tó de èdè lárúbá wa báyìí tó bá sọ كتاب ميمونة أخذت كتاب ميمونة فذهبت به أبي فذهبت بها هل أمم. لما فذهبت بها ميمونة لون وراس كتاب ميمونة لانصنفان ẹnìkan ama àwọn ọgbẹ́ á bóun ni fẹ́tà àpùtù bìí ni wọ́n á sọ fún fẹ́tà àpùtù ọ̀gbẹ́dẹ̀ láì mọ̀ pé ni aha irú rẹ̀ náà níbí. anábì á sọ pé fi hìsà àtù àkókò kan bẹ́ẹ̀ o láàyò àfikún ha làkókò tí ọjà kókó tí ó ní ọlá àkókò tó ṣe pé a fẹ́ kéèyàn ó ṣe àwọn nǹkan àjọsìn ńláńlá nù rẹ̀ àìkò sọ àkókò pàtó nírú àwọn àkókò náà fún yàn àmì ni lórí wípé àfẹ́ kájókòó tẹ̀tẹ̀rẹ̀ máa retí ìgbà tí ó di ká tó ṣe kàkà. nítorí pé nǹkan tí kì í dúró déyàn èèyàn máa lọ dóde. irú rẹ̀ náà ni Laylatul Qadr àmọ̀gbà tí yọ jẹ́ pàtó ṣùgbọ́n àmọ́ ikú kò ní wá àfi ní mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan a sì mọ̀ pé mẹ́wàá gbẹ̀yìn yìí gan nínú àwọn àwùtáà àwọn òru tí nọmba àwọn òsè ṣe pín fún méjì láì jẹ́ pé nǹkan kan ṣẹ́kù àmọ́ pé nu wa ni ó ti wáyé tó ẹni tí wọ́n ń jí láwọn òru tí wọ́n jẹ́ àwùtáà. tí nọ́mbà wọn ṣe pín fún méjì láì jẹ́ kí wọ́n ṣẹ́kù yẹn a lè fi wé ẹni tó ṣẹ̀ṣẹ̀ ọjọ́ kan pàtó nínú àwọn òru bẹ́ẹ̀ pípé lòun ó tó jíṣin lọ́wọ́ bá wa. ó ṣeéṣe kẹni tí ń jí ní àwọn àwùtáàrí yẹn kó ṣe kòńgẹ́ lè látò kọ́dù eléyìí tí ìwọ tó mú òru twenty seven tó lè má ṣe kòńgẹ́ rẹ̀ àbó òru twenty twenty five o lè má ṣe kòńgẹ́ rẹ̀ òru twenty nine nìkan ni wọ́n mú o lè má ṣe kòńgẹ́ rẹ̀ yàtọ̀ sẹ́ni tí ó jí sẹ́sìn lóru twenty one twenty three twenty five twenty seven twenty nine. bákan náà kò ń gé ẹtẹni tó jí láwọn òru tá a kà sílẹ̀ yìí báyìí ó tún kéré sẹ́ni tó fi gbogbo mẹ́wẹ̀ẹ̀wá tó fi jí sí náà. tó eléyìí ó túmọ̀ sí pé ìgbà tó máa ti sọ pé àkókò kan o àkókò ọlọ́lá ni o àkókò báyìí báyìí báyìí ni o tó tún ò sì sọ àkókò yẹn fún yàn ìtumọ̀ rẹ̀ ni pé wọn ò fẹ́ kó jókòó tẹ́tẹ́rẹ́ àfẹ́ kó sọ̀rọ̀ alẹ́ pé mò ń retí àsìkò náà sásìkò náà bá dé tó òun bá gbé ọ lọ́ńkọ́ sásìkò náà bá dé tó ṣe kó olódìde ẹ ṣẹbi àgùn kásẹ̀sẹ̀ lù ní lọ́sọ̀ oṣù lọ́dìde láago méje àárọ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ó túmọ̀ sí pé wọ́n fi hàn wá pé kò lè rọrùn láti tètè wà lìjánà ní rọrùn èèyàn ó ti sẹ́ rẹ̀ gan yóò ṣe wàhálà gan ṣùgbọ́n kì í ṣe wàhálà yẹn lọ́jà àbí kọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀. àkókò kan bẹ ní ọjọ́ jùmọ̀à tí ẹrú ọlọ́run tó jẹ́ mùsùlùmí wọ́n sọ pé abidun kíkà fìrí ọmọ bá lérò ìpọ́bù náà wì wàláhì tó ń bá ṣe irú rẹ̀ ọkàn ni. abidun mùsùlùmí ẹrú tó jẹ́ mùsùlùmí tọ́ba ẹrú tó jẹ́ mùsùlùmí lẹ́yìn sábẹ́ mùsùlùmí eléyà ẹsẹ̀ mùsùlùmí o nítorí pé o ti pẹ̀sìn tì o sì lè pẹ̀sìn tì kọ́ ara àlìjáná kó rí wọ́ báwọn. torí abidun muslimun istaslama lillahi bitawhid wanqada lahu bittaa'a wa khalusa min ash-shirk. ẹni tó jẹ́ mùsùlùmí báyẹn kò ní í ṣe kò ń gé àkókò náà wa huwa qa'imun ní ìgbà tó ń jẹni tó dìde dúró yusalli tó ń ṣe sọ̀lẹ́ eléyìí túmọ̀ sí pé àkókò yẹn ìdá afẹ́ kẹ́ni tó bá ṣe kòńgẹ́ rẹ̀ ó ṣe òun náà ní kó wà ní dúró kèésì ṣe kọ́kọ́ máa wọ̀ ọ́ kó dúró ní dúró ẹni tó ń ṣe sọ̀lẹ́ eléyìí túmọ̀ sí wípé alqiyamu bis-salati min arkaniha ìdúró nínú sọlẹ orígun kan nínú àwọn orígun sọlẹ torí ẹ ẹni tó bá finú fẹ́ dọ̀ tọmọ àmà jókòó nínú sọlẹ tontikọ lágbára láti dúró àwòwò tó bá yẹ sọlẹ tún mọkúrú ni sọlẹ àtúrọ yẹn ò ní jẹ gbígbà o ó sera rẹ ṣùgbọ́n tó bá yẹ pé sọlẹ sọláàtì rẹ̀ ọgbà ṣùgbọ́n ìdajì láàdáa sọláàtì yẹn ni ọgbà wa huwa qa'im lẹ́ni tó dúró yusalli tó ń ṣe sọ̀lẹ́ gbogbo eléyìí xaal xaal xaal wọ́n ṣàlàyé kù tákùkù náà bọ̀ ṣé la yuwafiquha abdun muslimun wa huwa qa'im ẹrú ọlọ́run kan tó bá jẹ́ mùsùlùmí kò ní í ṣe kò ń gẹ́ àkókò yìí lẹ́ni tó dúró tó ń ṣe sọ̀lá tó ti dúró ń ṣe sọ̀lá kákòókò náà tó bẹ̀rẹ̀ ni àbí kò dúró ṣe sọ̀lá àbí lẹ́yìn ìgbà tákòókò náà bẹ̀rẹ̀. la yuwafiquha abdun muslimun wa huwa qa'imun yusalli ṣé ó ti dúró ó ti ṣe sọlẹ àkókò náà dé bá lórí rẹ ni àbí kò dúró ṣe sọlẹ àbí lẹ́yìn ìgbà tákòókò náà bẹ̀rẹ̀ ìwọ ni. nà ó ti ṣe sọlẹ àkókò tó dé eléyàn ló súnmọ́ nínú gbólóhùn àdéhùn yẹn ṣùgbọ́n kárí ẹni tó ti pa àkókò yẹn ti bẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ sọlẹ. So àkókò yẹn ti bẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ sọlá àtìwọ́n náà wọ bẹ̀bí ìdìnnìlá tọ́ yẹ́sàlú lọ́hà ẹ̀zọ́jẹ́lẹ̀ ṣẹ́yà tí ó sì máa tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́ eléyìí túmọ̀ sí pé asọ́lẹ́tù mọ́wùdìrì dùà asọ́lẹ́ àyàdùà gbogbo tó bá fẹ́ tọrọ inú sọ́láàtì rẹ̀ nǹkan máa fi sí. nínú rìwáyà kan lópin ìgbà tó bá yẹ pé ntọ́ ntọrọ kìí sẹ̀sẹ̀ nítorí ntọrọ lọ́dọ̀ ọlọ́run kìí sì jákun ẹ̀bí. ó túmọ̀ sí pé nínú sọláàtì láti máa ṣàdúrà wa níbo láti àwọn àṣẹ nídúró ni àbí rúkú àbí sùjúd àbí níbi tashahhud. a máa ṣe àwọn àdúrà wa nígbà tá a forí kalẹ̀ àti nínú tẹ̀síáhódù wa méjèèjì náà láti rí pẹ́ẹ́rì ń bẹ̀ fún anabi sallallahu alaihi wa alihi wa sallam wọn ni amma sujud fa akthiru fihi min ad-du'a àmọ́tẹ́ bá forí kalẹ̀ o ẹ máa ṣe àdúrà nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fa qamina an yustajaba lakum torí ààyè kọ́nà ọgbà àdúrà yìí at-tashahhud anabi sallallahu alaihi wa sallam wọn ni ẹ sálámà ṣáájú kẹ́ tó sáájú ọlọ́run níbi aburú nǹkan mẹ́rin allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal anabi wa sọ yìí pé thumma yatakhayyaru min al-mas'alati a'jabuha ilayhi lẹ́yìn náà sẹsà àwọn àdúrà tó fẹ́ tọrọ ètò bá wù ọ́ tó fẹ́ tọrọ nù àdúrà sẹmẹ o ẹ̀yìn ìgbà náà lọ́wọ́ àtàlámà táwọn àyè àdúrà nínú sọ̀dá. ìrọ̀ ẹ̀ ló ti jẹ́ pé ànábi sallallahu alaihi wasallam gbogbo tó máa fẹ́ tọrọ ó máa ń tọrọ rẹ̀ nínú sọ̀lá àti ni ìwọ́n tó bá ti parí sọ̀lá ohun tó sẹ́kù ní kíni at-tasbih wa dhikr tasbih àti ìrántí ọlọ́run lẹ́yìn ìgbà táwọn ànábi ti sọ̀lá àti náà. torí ẹ ẹrú ọlọ́run kò ní í ṣe kò ń gé àkókò náà lẹ́ni tó dúró tó ń ṣe sọ̀lẹ́ yóò sì máa tọrọ nǹkan kan yóò sì máa tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run illa a'tahu iyyah àyàfi kọ́ lọ́wọ́ fún ní nǹkan kan torí gbogbo nítorí wọn wo torí torí kó tóbi ọba bara ọwẹrẹ bẹntẹ àní kínkínní báyìí bíntín ni lọ́dọ̀ lọ láti ṣe màá fi tọ́lá wọn bá bá fún ọ kò dín kankan fún mi lọ sí mi lọ́dọ̀ tọ́ntọ́rí di eléyìí kí wọ́n á ní tọ́ntọ́rọ tó ikọ́ lọ́wọ́ bò lè ṣe fún ẹ tóbi wọn lọ bá àwọn olóòtà tóbi lọ bá àwọn ẹlẹ́bọ tóbi lọ gùn kíkan òkè orí ibú tó fi lọ́n gòkè kan òkè tí wọ́n gba awọ náà a'udhu billah torí de eléyìí eléyìí ń bẹ nínú orí tọ́lọ̀ ń ṣe fáwọn mùsùlùmí eléyìí ń bẹ nínú orí tọ́lọ̀ ń ṣe fáwọn mùsùlùmí dípò fi àwọn àkókò kan sílẹ̀ ó ti láwọn àkókò tó ṣe pé téèyàn bá bẹ lọ nínú wọn kọ́ àbí èèyàn gbà téèyàn bá bẹ lọ nínú wọn àbí èèyàn gbà àkókò yìí ọ̀ wá ní yé wá àkókò yìí ò ní yé wá lẹ́ẹ̀kan lọ́sẹ̀ adúrú ọ̀sẹ̀ mélòó ló ti lò láyé lẹ́yìn ìgbà tó ti bàlágà mélòó ló fi ṣàǹfààní nínú àwọn ọ̀sẹ̀ yìí láti fi tọrọ orí ayé àtàwọ̀rí àmì bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá tún ṣe àwọn àyíká eléyìí tó ṣe pé èèyàn ní bẹ́lọ̀ nínú wa àfi ká dùn ọgbà èèyàn ní bẹ́lọ̀ nínú wa àfi ká dùn ọgbà ní ẹ̀ máa pèjúwe àwọn àyè náà. ẹsẹ̀ mi ọ̀sọ̀ kan fún yín nígbà tá a bá forí kalẹ̀ àyè ni kì í sàkókò àní wọ́n ń bọ̀ sọ̀rọ̀ pé gbàtà forí kalẹ̀ àyè gbígbàdúrà kì í sàkókò bẹ́ẹ̀ náà ni ìtẹ́ mú àyẹn láàrin ìgbà tá a bá pè fún sọ láti tán sígbà tá a ti pa ọmọ àyè gbígbàdúrà bákan náà tí wọ́n bá pèpè fún sọ láti tán àyìn náà ni ẹ máa pèpè fún sọlá ti tán tó sàtà láti bá nàbì sallallahu alaihi wa sallam tó sàdúrà ti ń bẹ lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà tọrọ gbogbo tó bá fẹ́ náà làkókò yẹn. àyè náà náà àkókò kan tún nì ìgbà tó bá ń kú dákanu mẹ́ta ti gbẹ̀yìn nínú òru lójoojúmọ́ eléyìí tó joojúmọ́ tún nù àsìkò tí kálukú ti sùn dáadáa yẹn. tó ń han arun púpọ̀ kéèyàn rọ́jú dìde náà káyipé láti fi aago méjì ààbọ̀ sígbà tá àlùfáàjà ọyọ títí dàgó márùn kọjá àṣẹjú méje kọjá àṣẹjú mẹjọ kọjá àṣẹjú mẹwàá ní ìsẹ ẹnìkan kẹbi wákàtí wọn náà ṣe lo ten minutes nínú ẹ àkókò yẹn ọlọ́run ọba ẹlẹ́dàá ọmọ ẹ̀ kíta ló fẹ́ tọrọ kankan lọ́dọ̀ mi kí n fún un ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta lẹ́ni tó fẹ́ tọrọ àforíjì kí n ṣe àbá ní bùkátà ni kí á ló dé tá à ń sunun pọ̀ bùkátà wa pọ̀ à ń sì ń sun pọ̀ تروم العزة ثم تنام ليلا يغوص البحر من طلب اللآلي ọfẹ ga wọ́n sì fi gbogbo òru sùn ọfẹ dẹni ńlá gbogbo òru ló fi ń sùn sọ́wọ́n mọ̀ ike yọ wọnú òkun bí ẹni tó ń wá ló à wọ́n yẹ rí lókè pẹ̀ ọ wọnú òkun tó wá dé òkun kótó di kó rí kíni òkúta olówó yẹ bí yẹ kàn torí ẹ hadari thumma hadari mina náà ṣọ́ra tún ṣọ́ra fóorun wọn yìí sùn ún déyàn gíga wọn yìí sùn ún déyàn pàtàkì tọ́ba eléyìí ò túmọ̀ sí kíkọ́ ọmọ sùn mọ́ o nítorí pé téèyàn bá tún kọ̀ láti máa sùn ọlọ́mọdé ọlọ́mọdé mẹ́jọrí wọ́ dàrú lọ́sọ̀ bá ti sùn má báyìí ojú ń pọ́n lọ́sàn-án tó bá ti ti ń pán ọ̀pọ̀lọ́ ń gbóná nù ó di táwọn ńlá akẹ́wọ́ máa sọ wọn pé ó sùn lóru ni mò ń sùn àtàkùn máa sùn dáadáa. a sì máa alhamdulilayi bí wọn ti sun wákàtí mẹ́fà ọ̀pọ̀ jù nù ó ti tó yẹn ó ti tó yẹn alhamdulilayi báwọn orílẹ̀-èdè tí wọ́n ti múná wá ọlọ́run tí máa mú wá. láti pé aago mẹ́sàn-án ilẹ̀ ti sùn gan-an gbà tí o sì ná kílókù ànáwó láti aago mẹ́sàn mẹ́wàá mọ́kànlá méjìlá ẹni èjì ẹ̀ta aago mẹ́ta alhamdulilayi ó ti tó wọn náà dán o ó lè ka aago mẹ́ta tó bá ti tọ karambani ló tún tápá aago mẹ́sàn ló tún wàlẹ́ ìkíni àwọn káwọn kan wà tó ẹgbẹ́ wọn fi gbèsè ayé wọn wá wà fún wa ẹlòmíràn ní sùn àfi láago kan èyí sì wá wa kú wa kọ́ má rírì kúrì tó ló fi jẹ́ pé èèyàn lè tún ìgbésí ayé yẹn tó kó ṣe déédéé pẹ̀lú ìlànà tọ́lọ́n àfi téèyàn bá dín ìwákúwà tó bá dín àfi kó mu kó pátápátá nínú ìgbésí ayé rẹ̀ èèyàn ní máa dùn tí ń bẹ lára kájọ́sìn fọlọ́ àfìgbà tó bá tó kóra rẹ̀ níjànú níbi àti máa ṣe tọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀fẹ́ tó jìnà sí wàá rí i tó bá fi lè lọ dán o níjọ́ tó o bá láǹfààní àti jí láti tọrọ orí ayé àtàlùkìyàmẹ wàá máa wò pé ìjàmbá kan ti ọ lóru torí pé o lè jù bẹ́ẹ̀ lọ tó ó dàbí ẹni tí máa ń gbọ́ rékọ́dù láàárọ̀ láàárọ̀ ó wá ṣẹlẹ̀ pé níjọ́ ẹ̀wọ̀n òmúná kò sì rówó da epo sí jẹnẹrétọ̀ yóò jáde kúrò níjọ́ náà bí ìgbà tọ́kàn rẹ̀ ti já kúrò lára yìí yóò mọ̀ pòṣé pé kinní sọnù mò ń lọ lónìí kini kan sọnù mọ́ lọ kí lọ sọnù mọ́ lọ ìgbọ́ púpọ̀ ẹ̀ lọ gbọ́. tẹ̀lé ìjẹ́bù tó ṣe jẹ́ mbẹ́ o. àkókò kan ní ọjọ́ jùmọ̀ èèyàn ò ní í ṣe kó ń gẹ̀rẹ̀ àyàfi tí o sì tọrọ kankan bẹ̀ tí o jẹ́sẹ̀ tí o sì jẹ́ ìjákun ẹbí àfi kọ́ lọ́wọ́ fún ní nǹkan náà. anábìsọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lẹ̀ ọ wá fọwọ́ sàpèjúwe pé àkókò náà kéré àwọn olùmọ́ni bó ṣe ṣe ni pé ó mú ọmọ ká àtàǹpàkò ó mú orí rẹ̀ ó kìbọ àárín ìka àárín àti etí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ adìrín obì àkókò díẹ̀ ni àkókò díẹ̀ ni so wọ́n sì ní kì í ṣe ọ̀kan nínú àwọn tó gbà dé ló ṣe bẹ́ẹ̀ nítorí pé ìwáyà wa nínú mọ́tò àti ìmáàmù Malik níbi tí wọ́n ti sọ pé waqala an-nabiyyu sallallahu alayhi wa sallama hiya sa'atun khafifa ìwáyà náà ló tún wá lọ́dọ̀ mùsùlùmí bí. ìdàgbòkò díẹ̀ náà yẹn ní kó bó ti wá díẹ̀ tó ń ọyẹ kémi pẹ̀lú rẹ̀ kájọ so lórí borí bẹ́ẹ̀ ni kájọ sí competition èmi ò rí pé mo bá náà ni èmi ò rí pé mo ti kún gẹ̀rẹ́ náà ni yàtọ̀ sí màá rí pé mo wo máàcì yẹn ee wàláhì torí pé ó wò match ẹlòmíì ò jẹun ọ̀sán kò jẹun alẹ́ ọlọ́run tó wá bá a ṣe wọ́n ń wí ní tíìmù tí ń sọ̀kọ̀ wọn á ní ọ̀yàn oúnjẹ lójì ìyá di púpọ̀ tẹ̀sí ma pé kò jẹun ọ̀sán kò jẹun alẹ́ kò dájú kó kí àwọn sọ̀lá wà torí pé ọmọ wo bọ́ọ̀lù yẹn pé a ah, ní ọ̀kan gbọ́dọ̀ fọ́ọ̀rù because òun ò fẹ́ jókòó lọ́la láàrin àwọn ọ̀rẹ́ òun kó wọn máa fún un ní ìròyìn action kẹtọ́ ṣẹlẹ̀ tó ń wò <laughs> irọ́ lásán awọ ní bá awọ ewúrẹ́ wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n aràn wọ́n aràn wọ́n aràn wọ́n abá tẹ́kùn ah ọlọ́mọ bàtí ajé ṣé wọ́lọ́ àti wọ́n lọ́ọ́ sì dàgbé sí ayé ẹlòmíràn ọgbà tí ọ náà gbà tí ó borí pé ọ náà lọ bọ ìníkíni ìníkíni irọ́ lásán wọ́láhì irọ́ lásán àwọn kan náà lè lágbá wọn mọ̀sára jẹ tó bá ti kọ́ ọbọ̀ báyìí yóò lọ borí kẹlẹ́ aláwọ̀ kékeré yóò tún dúró tukuru ọlọ́run àwọn ọmọ ẹgbẹ́ bọ́ọ̀lù. nítorí ní eléyìí báyìí a máa ń ba gbèsè ayára wa jẹ ká má tẹ̀ra wa jẹ àwọn nǹkan yẹn fi sùúrù ilé yìí. ṣe kí n sojú kòkòrò rẹ̀ kí wọ́n máa wá àsìkò yún kó sì gbìyànjú láti rí pọ̀n ṣùkò ń ẹ àkókò yẹn wọn ṣàlàyé rẹ̀ ń bè àbí òye wa hadith eléyìí muttafaqun alayhi Bukhari àti imaamu Muslim àwọn náà jọ gbé jáde sọ bí kò túmọ̀ sí pé ká dá àwọn wá máa wá dúró lórí àdéhìtì táwa rí o kọ́ máa sọ bẹ́ẹ̀ àdéhìtì táwa rí o wọn ṣàkókò yẹn bẹ́ẹ̀ ẹ èyí tẹ́ wàá rí ńkọ́ èyí tẹ́ ẹ rí kò lè tẹ́ ẹ rí dábì àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ wọn ò sọ ń bí wọn sọ ń bòmí torí pé ádámù zikiri laysa zikran lil ádám wọn ò sọ ń bẹ̀ kò túmọ̀ sí kí wọ́n sọ pé kò sí torí pé èyí tí wọn ò sọ ń bí wọ́n ti sọ níbo wọ́n ti sọ níbo mi torí ẹ̀ ló ṣe jẹ́ pé téèyàn bá ń wá ìmọ̀ pàápàá jùlọ ń pa ṣẹ̀rí àyè kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí nǹkan máa tètè sú tí nǹkan bá máa tètè sú yàn tó o bá dépò púpọ̀ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ó ti tì wọ́n lọ́nà jù torí pé ìwọ́ kàkà débi kan ó tó bá náà ó tó bá náà à ó tó bá náà ó tó bá náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ní í ṣe pẹ̀lú tó ti kà yẹn tó ti kà lẹ́pẹ́ ni ó jẹ́ kó o máa ìtumọ̀ tó kà tó kà tó o mọ̀ kó sí àwọn èèyàn lọ́nà torí ẹ ló ti jẹ́ pé àdìsí kan lélẹ́yìí ó ti kọ́kọ́ sọ alójú kòkòrò pé àkókò kan bẹ o etí gbogbo wa ń nàgà ní ìsìn tá tá tá tá fẹ́ mà ó ní pé àkókò wo gan ni àkókò náà náà ló ṣe túmọ̀ sí pé tí wọn náà bá fẹ́ kọ̀wé ọgbọ́dọ̀ mọ̀wé tó kéde pé tí ó ṣe gbogbo àlàyé tán lọ́kọ̀ọ́kọ́ sọ àwọn èèyàn níkàwé rẹ̀ débi kan tó fi sọ ló tó fẹ́ sọ òṣìṣẹ́ túmọ̀ sí kọ́ máa pa ló ti sára wí ọkọ̀ àmọ́ ńgbà tó bá fẹ́ sàlàyé nǹkan kan tó wà general ló wa. so ó rí i pé gbogbo ẹni tó gbọ́ yìí nìsín gbogbo wa ní ìtàsá fẹ́ máa ṣùgbọ́n náà bá fẹ́ mà. <laughs> eléyìí ó túmọ̀ sí ẹ̀kọ́ kan tó nù ní ti kọ̀ wọ́n. so lẹ́yìn ìgbà tó so eléyìí tán àwa fẹ́ mọ ìwo làkókò náà ìgbà náà lọ́wọ́ àdìsí mi wá. ọmọ àdìsí mi ala Abu abuburda. Ona alátọ̀rọ̀ ala rẹ̀ Abu Burdata àti bàbá rẹ̀ sàábì làwọn méjèèjì orí ńlá nìyẹn o radiyallahu anhuma ọlọ́run akọ si sí bàbá àtọmọ onímọ̀ gbọ́tà nàbí sallallahu alaihi wasallam sọ pé hiya ma bayna na yajlisa al-imam ila ẹ̀rí àkókò tí àdìsí yẹn ń ṣàlàyé yẹn àdìsí tó ti síwájú tí gbogbo wa fẹ́ mọ ìgbà wo làkókò náà sádùn a máa gbà wọn. ó ní náà làkókò ti ń bẹ láàrin ìgbà tí ìmáàmù ó fi kọ́kọ́ jókòó lórí mímbà sí ìgbà tá a fi parí sọ̀látul jumu'ah. jíjókòó ìmáàmù nígbà tó kọ́kọ́ dé sórí mímbà ẹ̀ mọ̀ kí ọkọ̀ jókòó. ẹni tó pèpè fún sọláàt yóò pèpè fún sọláàt ẹ̀yìn ìgbà náà lòun ó dìde ní ó alákọ̀ọ́kọ́ yóò jókòó ó ṣe kútúbà ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn ìgbà náà yóò sọ̀kalẹ̀ wá sí sọláà wọ́n sì kọ́ ọ́mà sọláà àkókò náà ti tán. wọ́n sọ pé la ẹrú ọlọ́run kan tó jẹ́ mùsùlùmí kò ní ṣe kòńgé àkókò náà lẹ́ni tó dúró tí ń ṣe sọ̀lá ọ̀dà ẹ bá wò ó àkókò yẹn wọ́n láàrin ìgbà tí ìmáàmù dé tó jókòó lórí mímbọ̀r sígbà tá a parí sọ̀lá tó jùmùà táwa lè dìde dúró máa yan náfìlà ti dé tálẹ́ńtò lè ẹtọ ẹsẹ dé kí ló ń sì yàn náfìlà tahiyatul masjid yọ lọla yọ máa fàákùn nùnù àbí kí a máa sá tọ ẹni tó ti wá dé tipẹ́ tó wá ní ọ àkókò náà ló dé yìí ó ti wá masjid o lọ́ba dìde kíláàsì àfàtòkò ni ẹ̀sà ti bá fẹ́ wù yà máa lọ́rùn ó túmọ̀ sí pé tí ọba gbà lẹ́rọ̀ ẹ̀sà máa fẹ́ wù yà máa lọ́rùn wọ́n sì ní kọ́ ìmúyùn sọ̀lì èèyàn ní ṣe kó ń gẹ̀rẹ̀ lẹ́ni tó dúró tó ń ṣe sọ̀lá á sì rò pé àyíká ti sọ̀lá ti wà láàrin sọ̀lá ti kan tó lè wáyé láàrin o kọ́dà ni sọ̀lá tó dùn wà á jẹ́ pé àkókò náà nìyẹn ìgbà tí ìmáàmù ń ṣe kútúbà kò sáyà àdúrà o sẹ́yìn máa ń pé àsìkò táwọn ń gbọ́ kútúbà yẹn ń ṣe là ń gbọ́ kútúbà láti retí salatul jumu'a ẹ ti mọ̀ pé lábẹ́ òfin ṣẹ̀ríà ajókòó à ń gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ a ti tún retí salatul isha lábẹ́ òfin ọlọ́run ọba nísìn àti ń bẹnu pàǹtí salatul isha àti màgbàládà. wala yazalu ar-rajulu fi as-salati man tadara as-salata. anabi sọlá àṣẹlá yìí pé èèyàn ò ní yé jẹni tó ti wọnú sọlá nígbà tí máa retí sọlá tẹlẹ yìí sí wípé ìgbà tá à ń retí sọlá tó jùmọ̀ àtà ń gbọ́ yẹn a ti wà nínú ìdájọ́ pé à ń sọlá tó wàhú ọ̀kọ́ eréyìn wípé à ń ti sọlá bal nahnu fi hukmi al-qa'imin a sọ pé bó tilẹ̀ jẹ́ pé jókòó la wa o ṣùgbọ́n a ní ìdájọ́ pé àti dìde dúró àti ṣe sọ́lá torí wala yazalu rajulu bis salati man intadhara as-salah èèyàn ò ní yé jẹ́ni tó ti wà nù sọ́lá nígbà tí ń retí as-salah. tẹ́lẹ̀ báyìí wa a rí wípé ọ̀rọ̀ pé wọ́n ní yóò dúró ni yóò sì máa ṣe sọ́lá pẹ̀lú àsìkò tí wọ́n sọ kò sí àtakò ọ̀kan ọ̀takora wọn nínú méjèèjì ọ̀dà tí màá bá ń ṣe kútùbà lọ́sàárì sàdúà sàdúà o torí idha qulta li sahibika ansit wal imamu yakhtubu faqad laghawta tó bá sọ fún ẹni rẹ lásìkò tí ìmáàmù ń ṣe kútùbà tó ń sọ̀rọ̀ pé dákẹ́ wọn náà ti sọ̀sọ́kùsọ̀ àti tó sọ pé rìwáyà kan sọ pé la jumu'ata lahu òní jumu'a.

àsìkò tí ìmáàmù sọ kútúbà lọ ó lè gbọ́ bóyá nìkan ti sọ kókó tí wọ́n bá ti sọ kútúbà gbogbo bùkátà ẹ̀ máa kó sáárín gbogbo eléyìí wọn tara rẹ̀ jẹ ni o ìmáàmù tí wàá dákẹ́ láàrin kútúbà méjèèjì ó jókòó tá a lè ṣàdúà. لا يوافقها رجل مسلم وهو قائم يصلي يسأل الله شيئا ورد تعالى

òtúmọ̀ tó ká tọrọ lẹ́sẹ̀kẹsẹ̀ ńgbà bá kú dá alẹ́ tọrọ ẹ̀ tá bá kú tá bá kú mẹ́sì tá bá parí sọ́lá ṣùgbọ́n màdọ́nà sọ pé wọ́n fún náà lẹ́nu mẹ́ta ẹ̀kẹ́ tó sùdúró lé ádámà fàtàjẹ́rù tó sùdúró lé ádámà fàtàjẹ́rù ọlọ́run sọ pé tó sùdúró lé ádámà wàtàjẹ́rù ó ní fàtàjẹ́rù ó túmọ̀ sí pé ẹ̀ka náà. ẹ forí kalẹ̀ fún Adam lẹ́sẹ̀kẹsẹ̀ torí al-amrul mutlaq yaqtadi al-fawriyya sábà ní ọ̀sẹ̀ nǹkan ó túmọ̀ sí pé lẹ́sẹ̀kẹsẹ̀ fastaghfiru ìmáàmù ń kọ̀ máa ń dìyẹn nù ẹ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run èmi ń tọrọ àforíjì fúnra mi mo sì tọrọ àforíjì fẹ́yìn náà ẹ̀yin náà ẹ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run innahu huwal ghafurur rahim náà ẹ tọrọ. ẹ̀tún ní sọ̀rọ̀ ìmáàmù àlọ́ sọ̀rọ̀ tó tó pa iná. nígbà táwọn ẹbí sọlá ti gba arákùnrin yẹn gbé tó ti ṣe sọlá ó ní rárá o ya dìde dìde dìde mọ́rọ́kà méjì wá kó sì ṣe fúfú yẹn sọ́sẹ̀ lọ́n gbà tó dáná bí bá náà tí sọ fún yín pé fastaghfiru innahu huwal ghafurur rahim ó ti tó ká sọ pé astaghfirullah sẹ́yìn wa ọ̀wọ́ astaghfirullah tó sẹ́yìn gbàtí máa mú jókòó ọ̀sẹ̀ lọ. àbá ti wí tí ìbá gbé máa mú sọ pé kí ni astaghfirullah nílẹ̀ ìjẹ́ bẹ́ẹ̀ kí wọ́n á ti kọ́ kí àdúrà mọ́lẹ̀ mbẹ́ o. torí pé ntí ń láàrin kútùbà méjèèjì tó dọ́gba jù náà àwọn olùmọ̀ àwọn kan ṣe sọ pé kì í sọ̀rọ̀ àkútùbà ó lè sọ̀rọ̀ nítorí wípé ìdánabi sọ ni pé ìdá qulta li sahibika wal imamu yakhtubu anṣit faqad laghawta wal imamu yakhtubu wọn nígbà tó ń sọ pé ńgbà tí hàl nìyẹn ní àkókò ìgbà tí ìmáàmù ń ṣe kútùbà ṣé àwọn aṣọ ike ìjókòó tí ìmáàmù jókòó láàrin kútùbà méjèèjì tí ó sọ̀rọ̀ mọ́ àwọn ṣé kútùbà ló náà sáàní sọ̀rọ̀ nítorí pé dákẹ́jẹ́ má sọ̀rọ̀ ó ní í ṣe pẹ̀lú wàlí ìmáàmù yakhtubu wàlí ìmáàmù al-an la yakhtubu innama huwa jalis ìmáàmù ọ̀sẹ̀ kútùbà ní sọ jókòó ni sáàlì sọ̀rọ̀ àbáàlì sọ̀rọ̀ apáta náà olùmọ̀ọ́ni bẹ́ẹ̀ ni mọ̀nà wàlí ìmáàmù yakhtubu wa huwa al-an la àlè sọ̀rọ̀ àwọn kan ti pè rárá o rárá o ìjókòó ti bẹ láàrin kútùbà méjèèjì yẹn jẹ́lísàtún tọ̀wílàtún àbí jẹ́lísàtún kọ̀fífàtún. sógun àbókúrú aha láti ti mọ pé tó bá kéré bí ìgbà tí kò sí i. eléyìí túmọ̀ sí kíkà sí kútùbà kan o tẹ ẹ bá ti kútùbà kan insha Allah ẹ̀ ní júmọ́ o. mo rò pé yé wa o wọn gbé ah wọn ti sọ pé ìjókòó yẹn kú ìgbà tí kò kúrú wá bí ìgbà tí òsì àwọn mẹ bí ìgbà tí kèé ṣe pé ẹ tẹ̀lé yìí túmọ̀ sí wípé ká má sọ̀rọ̀ lọ dájú nígbà tí ìmáàmù jókòó tó bá ni pé wọ́n kọ̀máǹdì wa tí ìmáàmù bá kọ̀máǹdì èèyàn èèyàn ó ṣe ilé ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rọ. tọ́ wọ́n ní láàrin ìgbà tí ìmáàmù bá jókòó lórí mímbàr sígbà tí wọ́n fi parí sọ̀láàtù jùmọ̀ àìsàn wọn kí táwọn á ṣe sọ̀láàtù jùmọ̀ àti dúró à ń ṣe sọ̀láàtù àtúnlẹ̀ tọ̀rọ̀ nínú foríkalẹ̀ wa nù sọ̀láàtù jùmọ̀ atúlẹ̀ tọrọ́bù níbi tàṣàhùdù wa alhamdulilayi ṣùgbọ́n cash àdìsí alimami Daraqutni ad-Daraqutni wọn ni torí ad-Daraqutni yìí a ti sọ fún yín pé kéwìn àdúgbò kan ní ní Baghdad Daraqutni so wọn ti nísìbà bàbá yìí síbẹ̀ ó di kéwìn ad-Daraqutni a ah, olùmọ̀lá ni o ìmọ̀ ńlá gidigidi ọkọjá àbíkí àbọ̀ so ó takò ìmáàmù mùsùlùm nínú sàhíhì mùsùlùm wọn làwọn àdìsí bẹ́ẹ̀ ti sùn sàhíhì ká olùmọ̀ńlá ni yẹ́sẹ̀ torí pọ̀ takò mùsùlùm fa ó ní àwọn tíra kẹsẹ́ yóò fi wọ́n pé áá ah, olùmọ̀lélẹ́yìn ẹ̀dá kọ́ méjì ń bẹ̀rẹ̀ ẹ̀rí nǹkan mọ́ ẹ bá yẹ mọ̀ gbọ́dọ̀ wá ó dọ́rù kùtùnì tíra wánu sunanu Daraqutni ó ní tíra kan sáńpẹ ní kíni sunanu Daraqutni yẹn ni pé ó náà ní tíra sunan ó tún á ní tíra kan nínú àwọn tíra tó ní Kitabul Ilal ibẹ̀ ló ti rí pípé la hawla wala quwwata illa billah ó ní mà Kitabul Ilal ọjọ́ níbi tó ti máa sọ nípa àdìsí kọ̀ọ̀kan àdìsí gba ìtí lágbájá gbà wá da'if ni tọ́ba tó fi jẹ́ da'if tó báyìí báyìí báyìí báyìí báyìí báyìí àwọn kan rò pé kò rí bẹ́ẹ̀ àṣìṣe wọn ṣe tó sì bàtà wọn náà fi ṣàṣìṣe ni. tẹ̀bí ẹ̀sìn máa mú wa nínú kitabul ilal lil imam ad-Daraqutni rahimahullah. imam ad-Daraqutni ó gbọ́ àwọn àdìsí kan jáde ní sahih Muslim wọn ni wọ́n ti sahih. náà wọ́n sọ pé àwọn màmá màmá àwọn màmá màmá wọn kagara níbi àti tún bí irú dárò kò ní. olùkọ́ iye sẹ́wọ̀n fọ́kọ́jà àbíká àwọn màmá wọn kagara níbi àti bí irú dárò kò ní. yẹn táwọn èèyàn pọ̀ àwọn èèyàn pọ̀ gbọ́dọ̀ àwọn èèyàn tó ga wọn ọ̀pọ̀. ó dàbí la tara fiha rahila illa wahida. àwọn èèyàn dàgbé gẹ́gẹ́ bí ọgọ́rùn-ún ràkúnmí ni tó ṣe kọ́ kanú rẹ̀ ni ó ṣe gbéra jù ninety nine wọn àwọn ò ṣe fi travel báwọn ràkúnmí ṣe rí nu ètò ṣe múra ọwà ètò ṣe múra lọ́pọ̀ jù ibẹ̀ làwọn èèyàn náà rí. Al-Imam Daraqutni wọn láti sì yé. ذلك في ثابت سوني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إمي قوتا نبي صلى الله عليه وسلم شوفي هي ما بين أن يجلس الإمام إلى أن تقضى الصلاة أقوك نال إن تنبلاني قاتي إمام جوك لوري منبا سيقا تابي قاري صلاة الجمعة الدار قطنيني إنه من قول أبي بردة أبو بردة لو صوكي تا نبي وزن ما قوتا نبي صوكي abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o ẹ̀hẹ́n ló fi jẹ́ pé ẹni tí ò ní mà bá wọn tí ó ń tọ́ hàn pé no ọ̀rọ̀ rẹ ni ìwọ́jú wa sọ pé kò illa àwọn olùmọ̀lá àwọn náà ni eléyìí tó eléyìí túmọ̀ sí pé olùmọ̀ta kò wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀. ọgbọ nítorí tí ọba gbọ́ kò ní sọ pé sẹmẹ kò ní sọ so ọdarùkù ní ó sì ṣàlàyé bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀sọ pé ti lè jọrọ àbùkúrúdà nǹkan yìí bẹnu téèyàn ò lè fa agbárí lásán sọ àkókò kan bẹ à èèyàn ní ti títí tọrọ kankan àdúgbò téèyàn kankan lè lọ ronú kó kírètì àkókò fún náà zọgọdà kágbà pápù búrúdà náà lọ sọ lọhùn hukmu rọfù ọgbọ lọ́dọ̀ ànábì eléyìí lọkàn balẹ̀ sí àbò búrúdà ò lè kírètì ẹ kò lè ẹ eléyìí ò sínú téèyàn lè torí de eléyìí ló ti pé ta ni ànábì ni yìí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni àkókò tí àdúrà máa gbà yẹn lọ́jọ́ jumu'a ọ̀nà làkókò yìí láàrin ìgbà tí ìmáàmù dé sí ìgbà tí a parí salatul jumu'a àwọn olùmọ̀ tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ eléyìí nínú wọn láti rí al-Imam al-Arabi nínú àwọn olùmọ̀ Malikiya nínú wọn láti rí Imamul Bayhaqi àtàwọn olùmọ̀ńláńlá mi Al-Qurtubi oní huwa nassun fi mawdi'il khilaf àdéhìí ẹ̀rí ni tó hàn nípa ọ̀rọ̀ yìí ànídìí ẹ̀rí mi mọ̀ àtúnṣe pé anábì lọ sọ kóso wa nù sọ yé muslim ànídìí ẹ̀rí mi mọ̀ ẹ̀ má yọra ẹ̀ lẹ́nu. al nawawi oní huwa as-sahih òun ló kún régé òun tiẹ̀ ní tó ṣe déédéé báyìí làwọn sọ àwọn olùmọ̀mí sọ pé rárá o rárá o yóò sàṣùkò yẹn àsìkò tí ń bọ̀ náà àdìtì mí ni yóò sàṣùkò yẹn lórí ìjẹ́bù tó ṣe jẹ́ ń bẹ̀ ọ́n. àdìtì mí wá wá látọ̀rọ̀ abdullahi ibn salam tọ́jẹ́ yahudi tọ́gbẹ́sì islam ọlọ́run ọba wa pọ́nlé pẹ̀lú islam bó ti ṣe jẹ́ nílá gidigidi láàrin wọn ló tún jẹ́ nílá gidigidi láàrin àwọn mùsùlùmí torí pé khiyarukum fil jahiliya khiyarukum fil islam ìdá fọ́kù àwọn ẹni ńlá nínú yín nígbà tó ń jẹ́ kèfèrí ẹni ńlá náà ni wọ́n máa jẹ́ tó máa di mùsùlùmí tó kù gbà tó máa wá màá nípa ẹ̀sìn islam ò ní tìtorí pé ọgbà islam kọ́ arẹ́kẹ̀ẹ́ dáhùn rárá tọba ti lè wá mà ó ti ṣe jẹ́ nílà náà lọ́mọ bẹ́lẹ̀ nílà. Abdullahi bin Salam yìí ó ń bẹ nínú àwọn táwọn àbí ti fún ní rògbé ọwọ́ àlùjọ́nà látàyè radiyallahu anhu. òun gba ìgbà wá kan wá o àti Jabir bin Abdullah nínú Sunan Abi àti Nasa'i wípé àkókò náà ni ma bayna salati al-asr wa ghurubi shams. ntí ń bẹ láàrin sọláàtì làásùrù sígbà tó rùn ó fi wọ̀ ni ntí ń bẹ láàrin sọláàtì làásùrù sígbà tó rùn ó fi wọ̀ làkókò náà eléyìí lọ̀rọ̀ ọ̀rọ̀ kejì tó wá nípa ọ̀rọ̀ yìí àdéhìí yìí àmà yìí pé apá kan nínú àwọn olùmọ̀ ni làwọn fi ṣiṣẹ́ àwọn sọ títí tó rùn fi wà àdéhùn ti fẹsẹ̀ rìn lẹ̀. ṣùgbọ́n apá kan nínú àwọn olùmọ̀ wọ́n bẹnu àtẹ́lù wọ́n bẹnu àtẹ́lù àwọn ẹ̀gbà wáyé pàápàá jùlọ ẹ̀gbà wá ni tọ́ tako ńtọ́ wá nínú sàhíhì mùsùlùmí. ṣùgbọ́n ti mùsùlùmí yẹn wàhálà tó ṣẹlẹ̀ Al-Imam ad a sì lọ́rọ̀ ànábì tó bá sọ́wọ́ ayẹ káwá fún tiẹ̀ wà nù muslim lọ́la lórí rẹ̀ ká sọ pé àkókò yẹn ò lè mí o àyàfi àkókò ti ń bẹ láàrin ìgbà tí ìmáàmù dé sí ìgbà tá a parí rárá nítorí wípé àdéhìsì muslim òun tọ́ka sákòókò kan àdéhìsì kejì òun náà tọ́ka sákòókò mi tí tí wọ́n takora wọn àbí wọ́n takora wọn àárín ìgbà tí ìmáàmù dé sígbà tá a parí solatul jumu'a ba'da al-asr títí tí òòrùn fi wọ̀ wọ́n takora wọn àbí wọ́n takora wọn wọ́n takora wọn lọ́nà kọ́nà tí òfin lè rọrùn fún wa láti so méjèèjì pọ̀ fún wọn ti sẹ́ ó ṣeéṣe ìgbé àkókò náà ni àárín ìgbà tí ìmáàmù dé nígbà tá a parí jumu'a àti àtiwánu sáà àjàn. àkókò kan fèdí ni ẹni tó wò ó pé dàlákòókò wa nù sọhíhì Muslim ọgbẹlẹ ìdánù pété tó wá nínú sọhíhì tọ́ba takò tó wá nínú tíra àti ètò sọhíhì òun náà lè jẹ́ sọhíhì o lè jáde o tó wá nù Bukhari àbí Muslim á ti síwájú omi àwọn àkókò náà ètò àánú muslim náà gbogbo tó muslim a wọ̀rọ̀ àgbè sórí gani ni ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ń bí ni pé Daaru Qutni ti sọ pé ìsọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam àní ọ̀nà mi dàbẹ́ yà ti fi ti ẹ̀yìn e áfíríkà fi ṣiṣẹ́ o. apá kan nínú wọn ti gbìyànjú láti so méjèèjì pọ̀ ṣùgbọ́n lọ́nà tí wọn ò lè tẹ̀ so pọ̀ nínú ti léyìn ni al-Imam Ibn al ti ó ní ìńtẹ́rì tó jù mú wá nípa àkókò náà méjì ni òun náà ni pé inú kan jẹ́ àárín ìgbà tí ìmáàmù dé sígbà tá a parí sọ̀látù jùmọ̀ tàbí bàdà sọ̀látù làásùr ìlà allah ṣẹ́ms òǹdóbà tó ilé ìtọ́kùn yẹn bá balẹ̀ sí gbèsè àwọn tó tún pọ̀ nínú àwọn olùmọ̀ àwọn sọ pé lẹ́yìn lẹ́yìn asù sígbà tí òòrùn ọwọ̀ tọ́ba jẹ́ báyìí kí ló dé tí apá fi wá pọ̀ lórí ọ̀rọ̀ ìbáyìí à wọn lábùkù yẹn èèyàn ní bẹ́lọ̀ àfi kọ́ lọ́wọ́ gbàdúrà ni ókè orújọ mi nà sílà tábà fẹ́ yẹra fún ìyapa yẹn sákúkú lè máa ṣe méjèèjì pé ìtọ́ bá jẹ́ ń bẹ ọlọ́run ló kúkú mà sá kábẹ́ lọ́n láàrin ìgbà tá à ń ṣe sọ láti ojúmọ́ kátó bẹ́ lọ́n lẹ́yìn àṣù tá a lè ṣe bá ọlọ́run bá wa mú ìtọ́ bá jó òdòdó ń bẹ̀ kọ́ gbàdúrà wa. láti ti mà àti mà nínú òfin wípé tí apá bá wà lórí ọ̀rọ̀ kan òdodo ẹyọ kan náà a lè má a lè má mọ̀ gbọ́dọ̀dọ̀ lè pé mélòó òdodo lè pé méjì ìdí tàbí lè ṣe eléyìí wípé bóyá mo ṣe ti ìgbà tó bọ́ sí ìgbà tá a fi ṣe júmọ́ àtà mo tún ṣe ti asùn ìdí tàbí lè ṣe ni pé Ibn Hajar yìí kan náà ó sọ ó ní wa qad ikhtalafa fiha ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa àkókò yìí o ala akthara min arba'ina qawla ọ̀rọ̀ tí wọ́n sọ ju ogójì lọ ogójì láwa ṣe kọ́lọ̀ bá wa mú kan bẹ́ẹ̀ kọ́dà nínú Fathul Bari ó ní waqad amlaytuha fi sharh al-Bukhari nínú Fathul Bari sharh Sahih al-Bukhari Ibn Hajar tó kọ Bulughul ó ṣàlàyé àwọn àkókò náà lọ́kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan níbi àpẹẹnu àwọn olùmọ̀tìṣe tó ó ṣàlàyé rẹ̀ gbogbo ẹja sí forty three ètò forty tó الحافظ أبو سليمان الخطابي رحمه الله nínú sọ́rùhù sunan abi dawud àwọn náà sàlàyé àkókò yẹn wọ́n sàlàyé ọ̀fẹ́ tó twenty nínú ìyapọ̀ ẹnu tó wà láàrin àwọn olùkọ́ ẹ̀yà ọ̀kan lè yọ̀ mú un ó lágbára náà ní méjì so inṣàlá inṣàlá inṣàlá inṣàlá ìtọ́kàn kálukú bá balẹ̀ sí kò sí láàrin báyà gbà sí máàmù dé sígbà tá a parí sọ láti túmọ̀ yọ ajá kan fóònù kàmí òní mọ́kàn lọ síbi lẹ́yìn asù ẹ̀tọ́ bá sì mú ẹ̀yìn asù yọ mọ́kàn fóònù kàmí. tẹni ronú pé wọn ti máa mú bá dé kínní kan pa tòyí ni ẹ̀yìn asù kọ̀rọ̀ pé wa ẹ̀yìn asù tó rọ̀ wá má wọ̀ ọ́mọ ètò wa méjèèjì náà lọ ní ẹ̀rí yẹn a rí pé àti àti ti sọ̀lá lẹ́yìn asù hatta bá títí tó láti ní láàyè wá fipò ha abudun mùsùlùmọ́n qa'imun yusalli. àìgbà tí wàá máa bẹ lọ́n lẹ́yìn àkùrì yẹn wàá máa bẹ lọ́n lẹ́yìn tó wà lórí àlùwàlá pẹ̀lú ẹ̀mí pé mò ń dúró de salatul maghrib wala yazalu ar-rajulu fi as-salati man intadhara as-salata èèyàn ní yé jẹ́ pé yẹn ti wà lórí sọlá nígbà tí yẹn máa ń dúró de sọlá.

àwọn onídàájì ṣéwù sọ náà ni fáwọlẹ́lẹ́ sọ̀rọ̀ pé ojoojúmọ́ náà lẹ́yìn àtúrì náà ni mo rò pé yé wa àwọn eléyìí ń tanra wọn jẹ ni ẹni tó bá sì ń tanra rẹ̀ jẹ yóò tanra rẹ̀ sí torí ìdí eléyìí táwọn sọ onídàájì àmúwa àwọn tí wọn agbárí lásán irọ́ lásán torí kọ̀ gan orí irọ́ wọn mali bá lórí ọmọ tó bá bí ń kọ́ irọ́ ló ń tó wá jẹ́ bó ti jẹ́ ń bẹ̀ ọ́ ẹ má tara ẹ jẹ́ ti yọ ẹ tètè gba fún nàfẹ́ ẹ̀sìn. Ibn Hajar wa sọ ń bè ọ sọ̀rọ̀ kan tó tó pàkíyèsí ó ní amlaytuha amlaytuha fi sharh al-Bukhari mo pàpè kọ́ rẹ̀ ìyapa wà lórí àkókò làkókò tá a dùn àmọ́ mo sì ti pàpè kọ́ rẹ̀. mo pè é fáwọn ẹni tí ń bá mi kọ̀wé fún ọkọ nínú sharhul Bukhari kí ni tọ́ka sí mẹ́ sí pé òun kọ́ lọ́fọwọ́ rẹ̀ kọ na Bari ọ́pàpẹ̀kọ rẹ̀ nà nà nítorí hàn bẹ́ẹ̀ nù yìí pé kọsọ báyìí sọ pé mo kọ́ lẹ̀ sọ pé mo ti ṣàlàyé rẹ̀ ó ní mo pàpè kọ́ rẹ̀ nítorí súnmọ́ kò náà ní wípé kọjá wípé fọ́tòlù bá rí yẹn pípè ní ń bó ti ṣe ṣọ́rù rẹ̀ fáwọn akọ̀wé tí wọ́n kọ́ ẹni tí wọ́n ń pàpè kọ́ àti ẹni tí ń kọ́ fúnra ara rẹ̀ tá a wá kà rí pé ah àwọn èèyàn yìí ní mà ta ló ní mà jura wọn lọ na ẹni tí ẹni tó pè kọ àbẹ ẹni tó kọ fúnra rẹ̀ ẹni tó pè kọ ló ní mà jù torí gbà tó máa ń pè kọ wọn mọ kọ ni o tún ní pabẹrẹ ẹ kìsìkìsì bẹ kọ nu o rí bí a dáadáa àwọn tó akéwà lọ ńkọ ọba ti pè kíni kọ ọba kíni pè kíni sọ sálọ ní ọkọ yìí ó tutù kọ àmẹlẹ yìí ń pa kíkọ ni ó ní ma jù tẹ́lẹ̀ yẹn ló máa ń ṣẹlẹ̀ látọwọ́ àwọn olùmọtò máa jápọ jù àwọn olùmọtò máa jápọ jù àwọn máa ń pa kíkọ ni ẹ ń lò kọ kọta tó bá wá jápọ pa kíkọ tẹ ẹka tẹ ẹ orí ìdí orí ìdí pé ẹ mọ̀ pé ìmọ̀ ẹ̀ pọ̀.

oorun tẹ́ bá fẹ́ mọ ilé tẹ́ bá fẹ́ mọ ilé ẹ bá ń wo àwọn nǹkan tí sẹ́ẹ̀kì ti bá ẹ̀ wọ́n fi wà pọ̀ bá àwọn òkú tíra kan kì í tíra rẹ̀.